وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله سبحانه وعلموا أن ما حرم الله في كتابه فهو حرام حلل ما شاها وحرر ما شاها فالتهليل والتحريم حق لله سبحانه وتعالى وحده ومن ادعاه نفسه أو أقر به لغيره فهو كافر كفرا أكبر قال سبحانه وتعالى أم لهم شركاء شرعوا له من الدين ما لم يهدم الله ما لم يأذن به الله عباد الله ثم إنه لا يجوز لأي أحد أن يتكلم في الحلال والحرام إلا حال العلم الحالمين للكتاب والسنة قال سبحانه وتعالى ولا تقولوا لما تفكوا ألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبة عباد الله ومما حرم الله سبحانه وتعالى في كتابه ورسوله صلى الله عليه وسلم بقوله الكمام أو الميسر قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله النار وكان ذلك على الله يسيرا عباد الله حرم الله سبحانه وتعالى الميسر لأنه يؤرق العداوة والبغضاء بين الناس وإن حظهروا بألسنتهم رضا فإنهم داهما بين غالب ومغلوب والمغلوب وظلوف وإن سكت فإنه يسكت عن حقد وعداوات شديدة وصدق الله سبحانه وتعالى حيث يجمع بين الخمر والميسر في هاياته وحكامه فهو سبحانه وتعالى يعطينا النتيجة المترتبة على الخمر والميسر ويبين أضرارها على الفرد والمجتمع والأسرة والوطن والأخلاق بقوله رسول بقوله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والبيت والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فالحنتم مستهون واعتموا الله واعتموا الرسول فأذروا فإن توليتم فعلموا أن أنا على فعلموا أن على رسولنا البلاغ المبين عباد الله ولذلك أيها المسلمون أن المقام عديم الشرف عديم الدين عديم الأخلاق لا يتحرج عن تقديم رزقه وبناته لكسب المال ليبلو به وأن يبيع كل شيء تسل إليه يده ليقامر به حتى فراشه الذي يألم عليه عن النواس بن النعمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل إذا قال لصاحبه تعال أقامرك فليصدق فليتصدق رواه أحمد adá pẹ́fọ́ lọ́wọ́ bá alékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run wọn alẹ́bùwà Muhammad صلى الله عليه وسلم nínú àṣà alẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo àti máa ti ń ṣe kútúbà fún àwọn sọ̀hábà rẹ̀ anábì a máa ti síwájú fún wa pé èyí tí ó lóore jù nínú ọ̀rọ̀ tó yẹ ká máa tì sí òkè tó yẹ ká máa gbélé gbogbo ọ̀rọ̀ òkú náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀ bá ti sọ ẹ̀dá kan fún gbọ̀rọ̀ sọ ọlọ́run ní kaba yóò da ọwọ́ anìkọ́dá àwọn àbáyé ló da ìgbé ọdún o ilé ìlànà nabi sallallahu alaihi wa sallam a máa ti síwájú àwọn sọ̀hábà. anabi sallallahu alaihi wa sallam a máa yóò yọ wọn pé ìlànà tí wọn fi ń sin lọ́run tí wọn fi jèrè ẹ̀sìn náà lọ́jọ́ àlùkìyàmà òun ni kí wọn sin lọ́run pẹ̀lú àlùbà muhammad bí ìbá ti lọ pẹ̀lú lọ́nà ẹlòmíì inú àfá inú ṣe mọ̀kádàm ní níjírí ẹ̀sìn náà torí kìí sẹ́ẹ̀sì náà níta ti gẹ́rẹ́ ànábì ní ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ajọmọ yọ pé ikó burú jù náà lámàrí òun náà ní àdáadáa rẹ̀ irú ìjọ sita ni obi òṣè kéèyàn ṣe é iná fílà tánàbí òṣè kéèyàn máa yan rú ẹ̀ nílùú burú jàmá èyí tí ó jẹ́ kókó kútùbà wa lónìí òun náà nìkan tá à ń pè ní alqimar walmays tẹ́tẹ́ títa ìmọ̀ ta tẹ́tẹ́ òun náà ni afẹ́bára sọ̀rọ̀ lórí lónìí. ǹjẹ́ nǹkan yìí ṣé ó lẹ́tọ̀ọ́ àbí ó lẹ́tọ̀ọ́ méjì náà nìkan inú kó dáa àbí kó má da kò jù lọ. kọ́dà èyí tí bá sì kẹta rẹ̀ ìsìláàmù ti bá yanjú ẹ̀ òun náà ni àti ẹ̀mọ̀bọ́yá haramu ni àmọ̀bọ́yá halalu ni. nítorí tí àwọn ọ̀kan ń bẹ tá a máa ń sọ tí ò lẹ́tọ̀ọ́ láwọn ọ̀rọ̀ tí ìgbọ́ ọmọ gbọ́ lẹ́nu èèyàn lásán kọ́dà ẹ̀ máa gbọ́ lẹ́nu mùsùlùmí. èyí tó burú jù kọ́kẹ́ máa gbọ́ lẹ́nu tó jẹ́ àfà a ìyá sìgá èdè tí wọn sìgá kò ní ládàá kò lẹ́sẹ̀ ìyẹn ti máa gbáyé bá kò sí nǹkan ọ̀hún ọ̀nà kó dá àbí kó má jẹ́ halal àbí kó jẹ́ haram sanabi sallallahu alayhi wa sallam nítorí hadith rẹ̀ anabi inna halal bayyin wa inna al-haram bayyin. ẹ̀rí tó lẹ́tọ̀ọ́ ó kíyà o ó kíyà rẹ̀ ni pé ọlọ́run ti sọ pé lẹ́tọ̀ọ́ anábì ní haramu náà yẹjú ó lè kíyà nítorí náà jẹ́ kíyà rẹ̀ pé wọ́n ti ní kaba yọ ọ̀dà anábì ní àmọ́ wàbàyìn náà fún mọ́

òun ní ilẹ̀ halala báyìí ọlọ́run ọba náà ló lẹ́tọ̀ọ́ta nẹ́bì láti ṣe nǹkan ní ìwọ̀ òun ni wàhíní haramu báyìí ntí ọlọ́run bá ṣe ní haramu ọ̀dọ̀ ní halali nínú kìtáàbù rẹ̀ àti sunna nẹ́bì sọ̀rọ̀sọ́nà òun halal. nígbà méjì bá ṣe ní haramu ní haramu àmọ́ òun tó wá ń bẹ la ya'lamuhunna kathiru minan nas ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ wọn eléyìí aléwàlí la ya'lamuhunna kathiru minan nas ọ̀pọ̀lọpọ̀ yóò wọ́n mọ̀ bóyá halal ni àbí haram ló yẹ pé ọ̀rọ̀ halal la yajuzu li ahad an yatahaddatha anhu illa ahlul ilm الراسخون في العلم ló fi jẹ́ kí ọ̀rọ̀ wa sọ nípa nǹkan yìí haramu ni àbí halal kọ́rúdú kò lẹ́tọ̀ọ́ kẹ́ni kan tó fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ ẹni kan tó gbọ́dọ̀ máa dá sí àfàwọn àwọn hálò ẹ̀lì àwọn onímọ̀ arọ́ọ̀sì hóun ẹ̀sìn ẹ̀lì àwọn ògùn náà gbogbo tí ń dá sọ́rẹ́ náà gbé àwọn tí wọ́n kéwú dákàn àwọn kan kéwú níbi tí kéwú ti dá àwọn tí mínhájú wọn ṣe mínhájú tó ṣe àwọn sọ̀hábà àwọn àfáà gidi náà fún ọ ni àwọn àfáà súnà náà ń pè pèsè àfáà yìí náà sà tó wù ẹni tí ó wọn bá lè yẹn wọná àwọn sàánà ní kọrin yẹn tán ara jẹ. ni mo ti yọ ètò òun ni àwọn àfáà ni ó jẹ kan bí ẹ bá ti àfáàyàn ó ti rí ikú. Ànábi láwọn tí ó sọ inú yìí, ọmọn míngìndínà. Àwọn ara wa náà ni wọ́n, ayé mùsùlùmù. Kọ́dà ànábi ni ìdẹ̀kùnà sí àlìsìnẹ́tìnà. Ẹnu wa ló wọ́n fi báyìí sọ̀rọ̀. Ayé yẹ kùlú ọ̀nà náà kọlà rọ̀. Ànábi ti sọ gbogbo agbọ̀rọ̀ wa mọ̀. ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ tó ń sọ pé ọ̀rọ̀ abá ìjẹ̀jú wa níbẹ̀ ilé yóò dé ilé yóò dá ilé yóò tún ní lọ ń kó wọ́n náà tẹ́wú débì kan pé á fíìmù náà ṣe lélẹ̀ yìí o wájú ṣáàìdì tí ẹ lọ́pẹ́ lélẹ̀ yìí àlùmọ́ni eléyìí tó fi hàlá ni àyìnà wájú ṣáàìdì wọ́n náà tẹ́wú débẹ̀ o. wọ́n bá lè ké ní kọ́ di àfa àtọmọ ti fatuwa wọ́n náà ké débi pé a ah, ǹjẹ́ wí ẹ̀kọ́ yìí ẹ falasi bẹ́ẹ̀ pé ìgbàdẹ́ni kí haramu ni ẹ falasi tó tọ́ haramu lábẹ́ kéwú débẹ̀ gbogbo aka lè kéwú débà ìdàpá àmọ́ agbọ̀rọ̀ kéde bíi pé ẹnìkan ò ní pẹ́ dúdú ní kọ̀ọ̀fọ̀ sọlọ́run ọba ẹ̀tọ́ ọlọ́run ni o àtàlíl wà tàríl haqqulillah subhanahu wa ta'ala kásẹ̀kẹ́lẹ́tọ̀ kásẹ̀kẹ́lẹ́wọ̀ tọ̀ ni bẹ́yẹ̀ bá tó wá ní òun náà ibi tó náà tẹ́wú dé yìí èmi náà lè ṣe nǹkan ní haramu fún yín àbí kí nílẹ̀ fáwọn kan ilé àbá yìí tẹ́wú dé ìjọba ní òkè àkọ́dá náà ni wàláhì ẹni ẹ ti di káfíìn ẹni tó kí kìí ti tọ́lọ̀ ọba ṣe léwọ̀ ní ṣe léwọ̀ tó ní lẹ́tọ̀ọ́ láti ṣìkan léwọ̀ ọ̀gá ni bọ́ọ̀ náà kéwú àwọn àbáyìí ní àbí ti ẹni pé àwọn àbáyìí ní báyìí náà kéwú dé ìjọba ní òdà kò dá náà ni àwọn oníyìnbó ọ̀hún sọ̀rọ̀ à bẹ́ẹ̀ bá nílò àti àdéhùn báyìí àwọn káàfìràn ìbí ló ń tọ̀ ó wà lára àwọn nǹkan tánàbí ṣàlàyé táwọn yahudi àti nasọ́rọ́ kó sọ wọn di káàfìrì bàtàlọ́ ń ka tánàbí sọ̀tọ́lá tó káàyà fún ẹnìkan tó pè ní áàdì ibn Hatim yẹ̀wúdí náà kọ́ àwọn àfáàfọ́ ni wọ́n sìn wọ́n ní ọlọ́run wọ́n ní alẹ́ nínú wíwá ọlọ́run ni wọ́n ń sìn anáyọ̀ asálàyé rẹ̀ fúnfún níbà yìí ọ wọ́n ní nǹkan lé wọ̀ táwọn àfáàfọ́ bá ń ṣe wọ̀ anábì ń ta fún wọn sàkóbá wọn ni. bọ́lá wa ṣe nǹkan ní tọ́ bá àbáyé ní àwọn àbáyé bá ní kéèké ẹ̀tọ́ nǹkan títa lẹ́mù níta àfa àwọn náà làwọn mọ̀ wà tí ìdàjà tó láhùn ọ̀nà tẹ́ ń gbà sí wọn nù. ibi tọ́pọ̀lọpọ̀ ti ní pọ́blẹ́mù pọ̀ òun ni tí anabi sallallahu alaihi wasallam tó bá ṣe ní àárọ̀ lára tí islamu ṣe léèwọ̀ tó sì dájú pé wọ̀ ni òun náà ní tẹ́tẹ́ títa haramu tẹ́tẹ́ ò kò rújú. ipò tẹ́ a bá tọ́ ọtí sí láàpò tẹ́tẹ́ sí. àwọn méjèèjì níbi kíkọ̀ níbi ìdájọ́ wọn jọ ń rìn ni. mùsùlùmí ò gbọ́rọ̀ sí ṣọ́ọ̀bù rẹ̀ tó fi rẹ́ǹtì fọlọ́tì tí ẹ máa tọ́tí mbẹ́. bẹ́ẹ̀ ni mùsùlùmí ò gbọ́rọ̀ sí ṣọ́ọ̀bù rẹ̀ rẹ́ǹtì báwọn tí wọ́n ti gbélé yìí ó kàtà tẹ́tẹ́ ọ̀gbọ̀rọ̀ gan ọlọ́run bá ní ká kọ ìbàjẹ́ bàbá wa bá ti mọ kọ́lá bàbá jẹ́ kíákíkà wọ́n lọ lágbára mẹ́wọ̀n gbogbo lónìí ní mọ́sálásí pé wọ́n ní kò dákẹ́ ẹran fi rọ́ fún rẹ́sì fún Niger bet àtàwọn ọmọ ìyá ẹ̀ ọ̀gbọ́ ọ̀pọ̀ fún mi. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الله على البر ẹ̀sẹ̀ fẹ́ gbẹ̀sẹ̀ gbàjẹ́ lẹ́nu rẹ̀ ibi tí ń jẹ mẹ́nu ọlọ́run ti dára ọlọ́run àbáṣilẹ̀ pẹ́ra yín ọlọ́run ti dára ọlọ́run lóòótọ́ àmáyé alàlẹ́ alàlẹ́bẹ̀rẹ̀ wà tàkùwà ṣe dáadáa ni tẹ́tẹ̀ èsì ìṣàkúta wà parí ayé àbẹ́ ẹ̀ wà ní wàlá ta'awanu alàlẹ́ wàlẹ́ ọdún wà ẹ máa ra yín lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ àti kọ ọ̀tá nínú tó lè kọ ọ̀tá òun lọ tí wà àti kíni àti tẹ́tẹ́ wà ọtí náà máa ń fa tẹ́tẹ́ máa ń fa ọ̀tá láàrin ẹ̀mí. wọ́n lè lura wọn torí ẹ̀ wọ́n lè bí nítorí ẹ̀ láwọn tí Islam ṣe ní ọ̀rọ̀ tó yanjú tí ò rújú òun náà ń yẹ̀ máa ka tẹ́tẹ́ tẹ́tẹ́ wá di pé láhìláhìlọ́lá ó wá gbajúmọ̀ lọ́rin nílùú àpá ìtẹ́ ìjẹ́ ìdúlọ́rin gbajúmọ̀ mà ó lẹ̀sìn ìlú àwọn onímẹ̀sìn ó ní lọ́rin ìlọrin ti di nǹkan mímọ́ lọ́wọ́ nísìnyí kí ló fà á àwọn àpá ò sí ojúṣe wọn mọ́ àwọn aláṣẹ òṣèlú ti wọn mọ́ àmọ́ pọ̀lọpọ̀ púpọ̀ ló wá ń bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà ni. àwọn agbófinró náà wọ́n ń gbófin jòkó ni bí ìbá náà fẹ́ dán òkú fẹ́ lé àwọn pẹ́tẹ́lí sí láyè wàhálà ìjọba ọmọ yàn tí wọ́n ti gba láńsẹ́ẹ̀sì láhìláhì kí ẹ̀ máa gba láńsẹ́ẹ̀sì rí community wọ́n fẹ́ gbìyànjú wọ́n fẹ́ lé àwọn lọ́tí wọ́n ti lé òun gbó ẹ̀dọ́kùn onígbó àti àgbó ìsìnbáàtù lárẹ́gìrì yìí lárí gbogbo àtàtọ̀bọ́ lẹ́nu o lára ń tọ́ lérí kí haramu ní báyìí ní kùhání nínú hadithi onílẹ̀ ní gbóhùn àti ìgbàlúbà mo fi jẹ́ pé àwọn tọ́lẹ̀ mọ́ dá sí àwọn hálùn ilmu àwọn onímọ̀ gidi àwọn ah, náà ẹ̀ẹ̀kan rí kùhání ni ẹ̀ẹ̀kan rí aláìkò sínú àyà kò hàn ẹ̀sìn ẹ̀rọ àrùn ọkọ̀ mẹ́rin ti tó ẹ̀lẹ́ níbẹ̀ àmọ́ àwọn àfa ẹ̀sìn ní alẹ́ ń dọ̀ pé láyé alámọ̀fọ́n kẹfí ìrùmínà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlébì nípọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ́ kan àfàwọn díẹ̀ náà àwọn díẹ̀ náà làwọn àfa àwọn náà pé igbó haramu ni pẹ̀lú ẹ̀rí báyìí ìgbá báyìí haramu ni pẹ̀lú ẹ̀rí báyìí wọ́n fẹ́ gbìyànjú àti láwọn lọ́tí tẹ́lẹ̀ aláì àwọn yẹn jáde síta nígbà náà láti wọ́n ti bá wọn sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ lóàbí wọ́n ti dókè wọ́n ti dókè pé ẹbí wọn léyìn lẹ́wọ́ àwọn ẹgbẹ́ nìkan ní abájá aláfẹ́ kọlẹ̀ mọ́ ọlọ́run kò sàmọ̀nà wa òun lè bí àwùjọ wa yìí bàbá fẹ́ ṣe tọ́nà ọba èyí ọ̀pọ̀lọpọ̀ èyí di kéèyàn ni bí o bá di kéèyàn ní ọlọ́run ọba sí ọba fẹ́ ṣe tẹ̀rí ká á di kéèyàn ní káàdì tẹ̀rí àti. ìkan náà àwọn afáyẹsì afáwàrà gbáà ní ọ̀sùn lọ ó lẹ́ ń pa kóṣe ẹ̀ ń pariwo tẹ̀ríà tẹ̀ríà tẹ̀ríà lérí kíni ẹ̀já mọ̀ ẹ̀já mọ̀ ta ni ìwé láti fọwọ́ bẹ̀rẹ̀ àtàwọn àbá tó ń pariwo òfin ọlọ́ọ̀bá mú láti abẹ́rẹ̀ sérí àwọn ọlọ́tí láti abẹ́rẹ̀ ni eré àwọn ọlọ́tí kọ́ eré àwọn jálà bí láti bẹ̀rẹ̀ ẹ̀dọ́ wọn fẹ́ lo òfin ìsìláàmù lẹ́yìn lérí wà láyé kó tó kàn àwọn ọlọ́tí yóò pẹ́ àwọn jálà bí àwọn ilé kọ̀ọ̀kan kan torí ẹ̀dá àwọn olùpọ̀ ju bí àwọn ní ọtí kan lọ jẹ̀mọ́ ká máa jà pé olùtàmbà wa sọ Ah, tẹ́lẹ̀ títa léwọ̀. ayọ̀wá náà lóko hàn kẹrì ọlọ́run tó náà lóko hàn yẹ́ ẹ̀yà lẹ́dí náà mọ́nu ẹ̀yìn mi nílànbá sọ̀rọ̀ lẹ́tà kúlú àmọ́wọ́ ẹ̀lẹ́kùn bẹ́yìn náà kò lè bá a fi. ẹ máa jẹ owó ara yín láàrin ara yín wọn àti òkà mọ́ ẹ máa jẹ mọ́. ilẹ̀ àǹtẹ̀kùnà ti jà ọ́ àǹtọ̀rọ̀ bí mi kò àyàfi tó bá jẹ́ pé òwò lè ń ṣe òwò òun náà tó sì jẹ́ pé ẹnìkí ní ẹnìkejì ó yọnu sí lára yìí ẹ mọ́ ìran ayé jẹ́ ń bi òwò náà àwọn míì sábàbẹ́ sọ ọ̀nà òun ẹ̀ áńtà ọ̀rọ̀ tọ́lọ̀ bá wí náà èmi náà fẹ́ ta tẹ́tẹ́ àtẹlẹ́yìn náà àjọyọ̀ ló ti parí ta náà ní ìrẹ́jẹ̀ bá ń kọ́ àwọn nǹkan tó sọ ọtí àti tẹ́tẹ́ di haram pọ̀ ẹwà méjì ọlọ́run bá pa ń kọ̀ọ̀nù àlùkò hàn kẹrin lọ́pọ̀lọpọ̀ ààyè lákọ̀ọ́kọ́ tọ́nà ọ̀gá ẹ̀sìn ọtí ní èèwọ̀ ọlọ́run sọfà ní Muhammad onye ní yẹtí kọ́múrí wà lẹ́yìn wọ́n mọ̀ abébé lọ́wọ́ rẹ̀ wà lẹ́bi àmọ́ bẹ́ẹ̀ fún òbí nípa ọtí àti tẹ́tẹ́ kúrì sọ́bọ̀ pé síhì mọ́ isman kẹbíru sọ fún wọn pé ọtí alẹ́bí ò dá ọtí lọ́tọ́tọ̀ ó ní síhì mọ́ ìgbẹ́ ń bi ọtí àti tẹ́tẹ́ isman kẹbíru ẹ̀tẹ́ ńlá gidi tàbá ìrìn tẹ́tẹ́ tó lè ti tó fún yàn àmọ́gbà tó jẹ́ pé ìsáàmù ti ń bọ̀ láàrin àwọn èèyàn náà ní ìsáàmù ìtì rẹ̀ lọ àmọ́gbà ní bẹ́ẹ̀ náà àwọn ènìyàn kéré àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àwọn kan fẹ́ẹ́ sílẹ̀ pápátá ni àwọn tí wọ́n lè ti ìdúró lọ́kàn wọn àwọn ti ń ṣe é díẹ̀ díẹ̀ ìgbà tó padà wá yá ọlọ́run wa ní innamal khamru wal maisir wal ansab wal azlam rẹ́jùsọ̀ ọlọ́wọ́ ni ẹgbọ́ o látòlú lọ ọtí tẹ́tẹ́ títa ìmọ̀ ẹ̀fọ́sà ọlọ́wọ́ ni ẹbọ títí ẹgbẹ́ni ẹgbẹ́ni tí mo ń wá látọ̀dọ̀ ṣètọ́n ọlọ́wọ́ nípa tẹ̀lé bú la'allakum tuflihun ẹ jìnà sọ́tí o ẹ sì tẹ́tẹ́ títa kẹlẹ́bà jèrè ọmọ tí ò lè tó jèrè kò ní jèrè èló nígbà sálárì tó mo dí èmi máa ń wọ́n lára àwọn àtẹ́mu tí ò ní kéyàn tẹ ọ̀sán mẹ́ta kan ó ti ojúmọ́ ẹ wọ́n ti kẹta níbi kí a máa ti wọ́n bí everyday everyday everyday èló ló jẹ́ lóṣù káyọ̀ ọtí ọtí tí wọ́n wọ́n ju eléyìí táwọn yìí lọ omi ìlẹ̀ mọ̀gbẹ̀ méjì omi ìjọjúmọ́ ayé lè mọ̀ mú kò ní jèrè yóò máa kó jẹ́ ní iṣẹ́ kò ní jèrè yóò máa jẹni yẹpẹ láwùjọ èyí ọlọ́ tí ò kópa ó ti mú sí yó ó wá sùn bọ̀kìrẹ́ rẹ̀ ó lù ú ó ti jọ́ dòdò lọ́bẹ̀ ẹgbẹ́ kẹ́kẹ́ kọ́ lọ́rẹ̀ ọlọ́run pa méjèèjì ó pa wọn nígbà wọn kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìgbàlódé rẹ̀ ṣe ní àwọn ọ̀tẹ́ yẹn fi ẹ̀jìnlẹ̀ ní pápátá lórí ìjọ tó papọ̀ gan. nítorí léyìí ìbọn ata tẹ́tẹ́ ewu bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ tí mo sì yóò jìnnà sí. èsì máa ń ba ọmọlúwàbí yàn tí máa ń wa ni. وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى تفضل أبا عليكم إتي الله أولي أتكان الله أبا النبي محمد صلى الله عليه وسلم نقا tẹ́tẹ́ títa òun náà ni à ń bára sọ lérí níbi fúdùbà alákọ̀ọ́kọ́ a ti sọ àwọn àyà tí ń sọ di haram fún mùsùlùmí láti ṣe kí náà pè ń tẹ́tẹ́ gaga, nítorí pè ń tẹ́tẹ́ òun ni kí gbogbo ọ̀nà tí ẹ bá tẹ́rìn bá ti jọba yìí tẹ́tẹ́ ni gbogbo ọ̀nà tí ẹ bá wá rìn fúnra tẹ fi pé ìtàn lọ́n náà tó bá ti jọba yìí tẹ̀tẹ̀ ni agbóhùn kankanlẹ̀ àwa ni ẹnìkan abẹ́yẹn méjì abẹ́yẹn mẹ́ta àwọn ni wọ́n gba ilé yìí àwọn bá ti kò kíní wọ́n gbà yìí kò kejì wọ́n gbélé ju oto kò kẹta wọ́n gbà ètò oto àmẹ́sẹ̀ kaba yìí níta ẹsẹ̀ ò ó lè jẹ́ nǹkan tọ́lọ́ ọba yọrùn sí kíkẹ́ yóò ṣe. nǹkan ẹnu mẹ́jẹ haram nípìnlẹ̀ àmọ́ bí o ti gbàgbé pé ìwé wa kó wa wọ́n lè wọ́n lè wá pẹ̀lú ọkọ̀ pé ẹ̀dùn rẹ́gísítà wọ́n náà kó wa ẹ̀yin bí ogún ni a kó àmì ìmẹ́ta ni ó gbà ẹ̀yin bí mẹ́wàá lè kó ìmẹ́ta ni ó gbà ní mo bá alẹ́ ṣe kìnní kan ìdẹ́ta àti oúnjẹ wọn jẹ ayé wọn náà èyí lè fa tó bá pẹ́ ẹ̀dá owó jọ ni o tẹ̀tẹ̀. àmọ́ ọ̀sán mi fún ayé òfojú jọba yìí náà òun ò ní tẹ́ dá owó jọ. àwọn kan lẹ́kàn kalẹ̀ pé ẹ mú yàn wá níyà yìí ìwọ náà wá ẹ wá fún kọ́ọ́lẹ̀ ẹ kalẹ̀ tó bá kọ́ bá mọ̀ nǹkan báyìí ṣe bóyá wọn ní fẹ́ mọ́ ìwọ́n láti léwe wọn ní wọn fẹ́ ṣe kọmpẹtíṣẹ̀ nípa ìmọ̀ ìṣirò ẹ̀sìn mọ́ wọn lọ ẹ̀yìn náà mú yàn lọ ilé wa dá ọmọ jọ wọn ò ní ẹwà fóore ẹni tó wù kíní wọn fún tiẹ̀ kò kéèjì wọn fún tiẹ̀ kò kẹta eléyìí èsì tẹ́tẹ́ àmọ́ ní àmọ́ ẹgbẹ́ bá tí wọ́n ń bọ̀ ẹ̀ rẹ́gísítà fún ọmọ kọ̀ọ̀kan yẹn bá ah, ah. òsì tẹ̀tẹ̀ àwọn owó yìí ni wọ́n kó jọ òun ra ẹ̀bọ ó kò fẹ́ni tó fẹ́kẹ́ nìyí kò kí ní àdúgbò ìfẹ́ ta nínú náà pèlè ká jìnnà sí. náà já bẹ́ẹ̀ náà ẹ̀ kàn ni nira bẹ́ẹ̀ náà ẹ̀ náà ni gbogbo bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì ẹ̀ ríra yín ẹ̀ ń kó jọ ó fún gbàmí wọ́n ló ìwọ ọmọ ẹgbẹ́ èyí ló lágbára jù ẹ̀yìn tẹ́ẹ̀dì wà tó ta ẹni tó one million wọ́n wá sí wà tó wà tó títí náírà ọ̀nà one million fún àkójọ fún àmú díẹ̀ bẹ́yìn bẹ́ẹ̀ owó tẹ́ kàfé lóde olè jẹ́ fifty million ni o tó bá jẹ́ fifty million wọn alẹ́ tó ti kò pàtì wọn kàn ilẹ̀ ọwọ́ ahó ọwọ́ ni àwọn nẹ́tíwọ̀kì yìí wọ́n dá o wọ́n kì í yìí dá o wà láwọn ẹ̀rẹ̀ jẹ wọ́n fi lóòrùn mi ni wọ́n ti yan ogbó yé jẹ yóò mọ̀ ní ẹ̀yọ́ kọ̀ọ̀kọ́ bí ti dára ní. àwọn báyìí àwọn ọ̀nà tí kí ni a fi ń wá láwùjọ yóò ti pọ̀ jù kọ́dà níbi ansẹ̀ ti jẹ́ gbé lọ́wọ́ ó kàn mẹ́sẹ̀jì rẹ báyìí ni ó mẹ́sẹ̀jì rẹ wọ́n ní tẹ́kíníkà báyìí dá kíníkà kíníkà kíníkà báyìí àjà ọdẹ bẹ̀rẹ̀ àmọ́ ọ́ọ́sì ni ọ̀wìn ni four million àbí wọ́n lè ní ọ̀wìn ni iye ìjọba ìtọ́jú kọ́ọ̀lù àmọ́ ọba tí àjà o ọkùnrin àmì ọjà ò ní jẹ tẹ́lẹ̀ lóṣù náà ó ti wá àwọn yẹn ti ń ta tẹ́tẹ́ ń lé nísìnyí wọn lọ́ta mọ́ bàbá jẹ̀bú wọ́n ti ń ta òun náà lórí nẹ́ẹ̀sì wọ́n á jẹ búba àwọn yóò dé ta àtàrí tẹ́mọ́nìsì wọ́n domi mẹ́nìsì àbájẹ́ wọ́n ti mọ̀ ta wàláhi ṣètọ́nù ni. kété ọlọ́run ni ọlọ́run ṣètọ́nù gbé kalẹ̀ láti máa darí láti máa darí ẹ̀mí yín kúrò lójú ọ̀nà ọba àti tẹ̀lé ọba àti tẹ̀lé ṣùgbọ́n àwọn tó wá fi jọ báyìí òun náà pè tẹ́tẹ́ ẹ jẹ́ ká jìnnà sí o èyí lè wọ lọ́wọ́ ọba látara rẹ o èyí sì ní jèrè bẹ́ẹ̀ bá rẹ ni tí ó ní ṣọ́ọ̀bù táwọn tẹ́tẹ́ rẹ́ǹtì rẹ̀ wọ́n bá ti lo ìtẹ́ lò ìtẹ́ ní ká máa lọ bí ò bá fún wọn àbí ò fún wọn wọ́n sì yọ̀ tẹ́kọ̀ mẹ́rin. النبي صلى الله عليه وسلم ما رها منكم منكرا فليغيره بيده انت تقول يا سيد ولا غبا هو pé ti so bo ti fomo tí ó bá lágbára wo kò fẹnu sọ bá tin sọ yìí tí ó bá lágbára ẹnu náà kò kokan ko lára àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ káàrí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀mẹ́ra àbí wọ́n á rí síbẹ̀ lónìí kọ́dà ó lè jí fọ́nmí ní láti gbélé yìí ẹ̀dá kẹ́jẹ́ ká kí fáwọn ọmọ wa o akita ọmọ wa ibẹ̀ ọmọ ọkọ ti ẹkú tó ń jẹ lónìí nǹkan tẹ́tẹ́ ó ti jọ́ kejì ó ta yóò ta báyìí yóò jẹ báyìí dé ó kàn jẹ five hundred naira ni yóò kàn fi jẹ ẹkú jẹ ni tí o bá rí owó kí yóò fi ṣe yóò padà máa gbé òòyà rẹ̀ ó lè gbé five hundred naira rẹ̀ kó fi ta ẹtẹ lónìí ẹ̀dá kẹtí five hundred naira rẹ̀ kí ta lónìí yóò padà máa dáyàn lọ́nà yóò padà máa fọ́tọ́ láti gbogbo kẹta yẹn tó bá ti wọ̀ ọ́ kíláàsì bá yọ kejì ó ní kí ló ń ṣe mí wọ́n nígbà tó ṣubú ní ìgbà tó mú tí lọ yó lọ sọ mọ́lẹ̀ kò yẹ kó lọ nínú kíláàsì yẹn ṣe tó lọ nù bí ń tẹ́tẹ́ náà ṣe rí nù tí ìgbà talé mọ́lẹ̀ lérí tán bẹ́ẹ̀ bá ké sáwọn ọmọ yín wọ́n talé mọ́lẹ̀ lérí ẹ̀ nímọ̀ tó a fi lè mọ́ yóò ta tẹ̀lé àjàbá rẹ̀ ni torí sí sí lọ́rọ̀ tẹ́tẹ̀ wa omi wa tàwọn bọ́ọ̀lù ni wọ́n máa wo bọ́ọ̀lù báyìí eléyìí èmi ò mọ kéèyàn ya dèrè báyìí eléyìí ló kọ jẹ kéèyàn lẹ́nìkan tó láyé tẹ́tẹ́ fi pílánì pé gbé jẹrọ rẹ o èmi ò mọ kéèyàn tẹ̀ fọ́nú báyìí èmi Ronaldo ló kọ jẹ o èlé ló five million Ronaldo ló kọ jẹ tó bá jẹ wọn àwọn eléyìí náà wí bí ọlọ́pàá dé mú ni àwọn ilé ìwé ní ìwé tó ní wọn kú ọjọ́ rẹ̀ tẹ́tẹ́lẹ̀ ìta wọn ẹ̀dáka ìjìnà sí eléyìí ní máa ń kópa wọn báyàn ni ní máa ń kópa wọn bá àwùjọ ni abiola ọba ọba aleke ọlá mọ́sá fẹ̀ nìkan fún ọmọ ọlọ́run mọ́sá fọ àwùjọ a máa ń kó bí àwọn ìdọ̀tí báyọ̀ ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabu wa sallim subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته